هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على أشرف الأنبياء محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته باب فضل ضعفة المسلمين lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ orí àjẹjẹ tán rẹ̀ kí wọ́n bá ẹnì kọ̀ọ̀kan wá gbé àmín inṣàlá ta'ala báàbò fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ yálà nínú arísìkí nínú àlàáfíà nínú ìmọ̀ àbí nínú ipò tí wọ́n jẹ́ mùsùlùmí. ìrẹnilẹ́kún àbí ìfini ní àyàbalẹ̀ lórí pé èyíkéyìí nínú ìṣesí tí mùsùlùmí bá bá yálà ó ní ni àbókù díẹ̀ káàtó èyíkéyìí nínú ìṣesí tá a bá ni a máa dúpẹ́ fún ọba allah subhanahu wa ta'ala alhadith eléyìí tí a ó ti máa tẹ̀síwájú. اقرأ عندك نعم نعم نعم وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال حديثي حديث توقوني àwọn ẹ̀kọ́ tó wà nú ẹ̀ pọ̀ ó súnmọ́ kó yẹ pé òun nìkan náà ni a insha allah ta'ala láti ọ̀dọ̀ àfáwà abu huraira radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé lan yatakallam fil mahdi illa thalatha isa ibn maryam wa sahib jurayj. وكان جريج رجلا عابدا فاتخذ فاتخذ صومعة فكان فيها فأتته أمه وهو يصلي فقالت يا جريج فقال يا رب أمي وصلاتي فأقبل على صلاته فانصرفت فلما كان من الغد أتته وهو يصلي فقالت يا جريج فقال أي رب أمي وصلاتي فأقبل على صلاته فلما كان من الغد أتته وهو يصلي فقالت يا جريج فقال أي رب أمي وصلاتي فأتى ينظر إلى وجوه المومسات فتذكر بنو إسرائيل جريجا وعبادته وكانت امرأة بغي يتمثل بحسنها فقالت إن شئتم لا أفتننه فتعرض يلتفت إليها فأتت راعيا كان يأوي إلى صومعته فأمكنته من نفسها فوقع عليها فحملت فلما ولدت قالت هو من جريج فأتوه فاستنزلوه وهدموا صومعته وجعلوا يضربونه فقال ما شأنكم قالوا زنيت بهذه البغي فولدت منك قال أين الصبي فجاءوا به فقال دعوني أتى أصلي فصلى فلما انصرف اتى الصبي فطعن في بطني وقال يا غلام من ابوك قال فلان راعي فاقبلوا على جريج يقبلونه ويتمسحون بي وقالوا نبني لك صومعتك من ذهب قال لا اعيدوها من طين كما كانت ففعلوا وبين صبي وبا ها هم؟ ترضع من أمه وبين يرضع من أمه فمر رجل راكب على دابة فارهة وشارة حسنة فقالت أمه اللهم اجعل ابني مثل هذا فترك الثدي وأقبل إليه فنظر إليه فقال اللهم لا تجعلني مثله ثم أقبل على ثديه فجعل يرتدع فكأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وهو يحكي ارتداءه بإصبعه السبابة في فيه فجعل يمصها قال ومروا بجارية وهم يضربونها ويقولون زنيت سرقت وهي تقول حسبي الله ونعم الوكيل فقالت امه اللهم لا تجعل ابني مثلها فترك الرضاع ونظر الي فقالت اللهم اجعلني مثلها فهنالك تراجع الحديث فقالت مر رجل حسن الايه فقلت فقلت اللهم اجعل ابني مثله فقلت اللهم لا تجعل فقلت اللهم لا تجعل مثله ومروا بهذه الأمة وهم يضربونها ويقولون زنيت سرقت فقلت اللهم لا تجعل بني مثلها فقلت اللهم اجعل مثله قال إن ذلك الرجل كان جبارا فقلت اللهم لا تجعل مثله وإن هذه يقولون لا زنيت ولم تزن وسرقت ولم تسرق فقلت اللهم اجعلني مثلها متفق عليه حديثي أفوى أبو هريرة نوبوا ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti àwọn àríwòye ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní lam yatakallam thalatha nínú ìtàn láti gbà tọ́lọ́run ti dáyé táyé ò sì ní fi jáyé mọ́ a ní gbọ́ pé ọmọ tí ń bẹ lórí ìtẹ́ ó sọ̀rọ̀ àfàwọn mẹ́ta péré lẹ́yìn àwọn mẹ́ta ọ̀hún gbogbo ẹni tó bá tún sọ ọmọ kan ń bẹ lórí ìtẹ́ nígbà tó wà lórí ìtẹ́ pó sọ̀rọ̀ ẹ̀sọ́ pọ́rọ́ ló pa ẹ rí i pé a rí mú jáde nínú hadith yìí táwọn kan bá ní ọmọ kan gbà tó ń bẹ lórí mọ́ sí bí kalẹ̀ báyìí ń bá bẹ̀rẹ̀ sí sọ ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run ẹni kadapt ìrọ̀lẹ́ pa turukwa nabi sallallahu alaihi wa sallam lam yatakallam fil mahadi illa thalatha kò sí àgbọ́ pé ọmọ pínínsín sọ̀rọ̀ lórí ìtẹ́ illa thalatha alimahad ọmọ tá a sì máa gbé lọ́wọ́ tẹ́ pé kò lè dárìn kò lè dájókòó fún rẹ̀ wọn náà máa ń sọ wípé ọmọ tó wà ní fil mahad illa thalatha mẹ́ta péré òun la rí fi múlẹ̀ tó sì jòdòdò àkọ́kọ́ ayinsa bin mariam ayinsa ọmọ mariam anabi ayinsa alayhi salatu wa salam gbàtí ìyẹn á rí nínú suratu mariam. tí àwọn yẹn sọ pé فكيف يكلم من كان في المهد صبيا باتي مريم ني ewu ọ̀nà kan sọmọ bó láti máa bọ́ máa tún bẹ lórí ìtẹ́ sọ̀rọ̀ sàdédé ni ẹ̀yin sá sọ̀rọ̀ kí ló ń tó sọ inni abdullah atani alkitab waj'alani nabiyan waj'alani mubarakan ha naam aithuma kuntu aina ma kuntu aithu aina ma kuntu aithu haithu waj'alani mubarakan aina ma kuntu wa awsani bisolati wa zakati ma dumtu hayya ẹ má rọ alukur'ani o tiẹ̀ nìyẹn àkọ́kọ́ Isa ibn Maryam wa sahibu arákùnrin kan ń bẹ olùsínlọ́ọ̀ ni wọ́n ń pè ní Jurayj wọ́n ń pè ní kíni o wọ́n ń pè ní Jurayj ọmọ kan tí a lè pè ní tí wọ́n ṣàfihàn sọ́dọ̀ Jurayj tí èdè ẹ̀sìn Jurayj ló bí ọmọ ọmọ yẹn náà sọ̀rọ̀ nígbà tí ó ń bẹ ní orí ìtẹ́ Ànábì wa fẹ́ ṣàlàyé ti Jurayj fún wa torí pé Ànábì sallallahu alaihi ti mọ̀ wípé ti Isa ibn Maryam ti yé wa nínú suratu Maryam abẹ́ katalik anabi ọ̀sẹ̀ tó máa ṣàlàyé yìí anabi wa fẹ́ ṣàlàyé ti Jurayj pé kí ló ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni wa kana Jurayjun rajulan abidan anabi ni Jurayj ó jẹ́ arákùnrin kan èèyàn kan ni tí máa sin lọ́hùn púpọ̀ olùsìn lọ́hùn ni fatakhada sawma'atan fakana fiya ó lọ kọ́ sawma'a sawma'a gẹ́gẹ́ bí masjid ilé ìjọsìn ní tí wọ́n ń pè ilé ìjọsìn nígbà náà lọ́dọ̀ àwọn bànú israel àwọn yahudi ní tí wọ́n ń ilé ìjọsìn wọn sawma'a ni jámù ni sọ̀wámíù. So ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت الصوامع وبيع وصلوات ومساجد يذكر الله يذكر الله فيها كثيرا يذكر فيها اسم الله كثيرا صوامع جمع صومعة ilé ìjọsìn yìí tí wọ́n ń pèlè ìjọsìn gbà yẹn kì í ṣe masjid torí pé ẹni tẹ́ ń pè ní jùrọ̀ ìjù yìí ọ̀kan náà àmọ́ bani israel ó jẹ́ olùsìn lọ́hún òun ò rò papọ̀ máwọn èèyàn ó wá lọ kọ́ ilé ìjọsìn rẹ̀ ó ta kété sáwọn èèyàn kò sí tí ń ṣe ń bẹ̀ ni pé máa ń sin lọ níbẹ̀ fa àtẹ́tù fakana fìyà ibẹ̀ ló ń gbé nípa àti mọ̀tàn ní sọ́wọ́ máa ra hàn fa atati ummuhu wa wa yusalli sàrídéńjọ kan ìyá rẹ̀ bá wá bá ìyá tó bí lọ́mọ wa ah, wa yusalli jùrẹ́jù yìí ó ń kírun lọ́wọ́ nígbà náà ó ń yan nafila ń bẹ lọ́run ń ṣàdó ó ń kírun fakọ́lá ya jureij ìyá rẹ̀ wá dúró ọ̀kan wá ń pè é pé jureij fakọ́l jureij wá ń ronú ẹ̀mẹ́ kò rọ́bì ọlọ́run ṣàánú mi ó mi wọ́n sọ láti ìyá ní ń pè mí yìí ọlọ́run ni mo sì ń jọ́sìn fún yín ta ni màá wá dá lóhùn ṣé màá fi ìjọsìn ọlọ́run lẹ̀ kí n lọ dáyà lóhùn ni àbí màá fi ìyá lẹ̀ ẹ́n àbí màá lọ dáyà lóhùn kí n fi ìjọsìn ọlọ́run lẹ̀ àbí màá bá ìjọsìn mi lọ kí n má dá ìyá tó bí mi lóhùn. fa akọbalẹ̀ aláṣọlá àti èyí tó tẹ̀sùn àjùlẹ́mìí ẹ̀ ni pé jókòó máa bá ìjọsìn ọ̀hún lọ. kò dá ìyá rẹ̀ lóhùn fẹlẹ́mà káyánà minalagat ó tún kejì àtàtú ìyá rẹ̀ tún wá bá wọ́wọ́ yìí sọ́lì ó tún bá a lórí pé ó ń sin lọ́n lọ́wọ́ fọkọ́lá ti yá ìyá rẹ̀ tún pè pé nínú ọkàn rẹ̀ bí ṣe ń ló tún ní ayé ayé ya rọp ayé ìmánà ya ìwọ lọ́wọ́ ó mi wọ́n ìyá ló pe nìyí irun làásìkì yìí fa aqbala ala salati tó bá tún tẹ̀síwájú ń bá ọ̀rọ̀ ẹ lọ. faqalat falamma kana min al-gad ìgbà tó tún di ọjọ́ kejì tó tún tẹ̀lé ọjọ́ yẹn àtàtì ọmọ àtàtì wọ́wọ́ ìsọ̀lì faqalat ìyá rẹ̀ tún wá bá ó tún balẹ̀ tó ń kírun lọ́wọ́ ìyá rẹ̀ tún ní ya Jurayj ìyá rẹ̀ tún pè é faqal ona irab ìrọ̀ ọlọ́run bò láti ṣe báyìí omi wọ̀sọ̀láàtì ìyá ní ń pè ní yìí irun là ń kí ìjọsìn là ń ṣe yìí fa aqbala ala sọ̀láàtì ó tún gbájúmọ́ irun tó ń kí faqalat ìyá rẹ̀ wá ọba ọba ọba ọba ọba ṣépè fún ìyá rẹ̀ ní ìwọ ọlọ́run la tumitu ìbẹ̀rù ọlọ́run náà ló gbé débi ayé lórí sáde bẹ̀rù tó jẹ́ ó gbàgbé èmi yẹ tọ́ ọ̀dà láàtú mẹ́tìkù ọlọ́run má jẹ́ ó jáde láyé hátà yanzura ila ojú ìlmù misat títí tí ó fi fojú rin jú báyìí pẹ̀lú àwọn aṣẹ́wó jẹ́ pé tí ń sá fún nu tí ń sá fún yẹ kó kó sínú páńpẹ́ ọlọ́run mọ́jà kọsẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa. fatadhakara banu israel àwọn almumisat ayé azaniyat àwọn onísìnà náà ń pè bẹ́ẹ̀. àwọn gàrọ́ ibu hadith nìyẹn almumisat azaniyat. Al fàtàkàrọ̀ bánu ka jùrẹ́jọ́n wà ìgbà tó pè yí tó wá fẹ́ máa ṣe àwọn bànú israel níjọ́ kan náà wá ronú wọ́n bá ń sọ láàrin ara wọn wọn àìmọ̀ gbọ́ náà ẹnìkan máa ń jẹ́ jùrẹ́jì tó pa pétí mọ́lẹ̀ tó lóun ò dúró láàrin wa kó n fẹ́ máa sin wọ́n tún ronú sí wọ́n jọjọ́ ń sọ ara wọn bó ṣe <laughs> ìsìn lọ́run tiẹ̀ máa lágbára kódà kò tiẹ̀ òun fẹ́ sẹ́ lọ́run rárá wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ wàkàna tìmúra àtúnbàgì obìnrin kan wà ń bẹ tó ṣe pé ọ̀dọ́ kọ ló bàgì ìnàbì mọ́kànà àbúkà múra àsáwìn mọ́kànà àbúkì múra àsáwìn wà má kánat òmùkìbàgìyà ẹ ti rí báyìí ìyá rẹ̀ kìí sì ṣàṣẹ́wó bàgìyù àṣẹ́wó náà ló ń jẹ́ bẹ́ẹ̀ jámù rẹ̀ ní bàgáyà àwọn tí wọ́n ṣí ṣọ́ọ̀bù tí wọ́n na àṣà sókè pé ilé aṣẹ́wó rèé o ẹ̀yà ẹ wọlé o bàgáyà làwọn yẹn kọlọ̀ kó sọ wọn bẹ́ẹ̀. wàkànnà ti múra àtún bàrí obìnrin kan wà ń bẹ tó yẹ pé iṣẹ́ aṣẹ́wó níṣẹ́ tiẹ̀ nínú àwọn ọmọọba ní Israel yutamathalu bi husniha níbi tó rẹwà dé wọn a máa fi ẹwà rẹ̀ wọn a máa fi pòwe ó rẹwà bíi lágbájá níbi tí ẹwà rẹ̀ dé. yutamathalu bi husniha fakọ́ọ̀lẹ̀t gbàtà wa ń sọ̀rọ̀ jùrẹ́jì yìí pé ah àwọn ẹni ọlọ́run o ah, hmm, àwọn yẹn ẹni ọlọ́run ni wọ́n obìnrin yẹn wá ní ìṣìtùm lẹ àfitìnánà dáhàlẹ́ ẹni ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ màá kó màá kó fìtínà bá ṣùgbọ́n lóun fẹ́ ṣe tọ́lọ́run ni bẹ́ẹ̀ bá gbà mí láàyè ń sọ fún yín pé kìí ṣẹ́ni ọlọ́run subhanallah ọlọ́run kò ṣàánú wa. نعوذ بالله من شر من من شر الشياطين ó ní ìṣítùm la abtinanna pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ni jẹ́ ni ọlọ́run ẹjú wọn lọ bá yọ gbàgbé nẹ́fìlà ti yàn nísìn òun ó kó fìtínà bá fata arọdọtìlá obìnrin yìí ó gba ọ̀dọ̀ jùrẹ́ ìjìlọ níbi tó wà falam yaltafit ilayha falam yaltafit ilayha fata'arradat lahu obìnrin yìí ó gbéra lahu lọ sọ́dọ̀ jùrẹ́j nígbà tó rí wípé jùrẹ́j rí náà rohun falam yaltafit ilayha kò wá sẹ́rí para lọ́dọ̀ jùrẹ́j mọ́ ó dìgbò eléyìí ò rí tó ń rò fa'atat ra'iyan ó wáá fẹ́ kan lọ bá arákùnrin kan tó jẹ́ darandaran kánẹ̀ tó bá daran lọ tó bá daran bọ̀ òun náà máa ń sùn ó máa ń dúró sí ibi létí jùrọ̀ ìjìkọ́ yẹn ṣùgbọ́n ẹran lòun máa ń dà lọ tiẹ̀ tó bá ti daran lọ tó bá padà yóò dùn tó bá tún gbà mí yóò tún lọ inú náà ó máa ń dúró sí ibi tí jùrọ̀ ìjìkọ́ fa amkanat umi nafsiha. ìgbà tí ọwọ́ obìnrin yìí kò rí jurej fi fìtínà kan jurej jurej kò rí tiẹ̀ wò ṣùgbọ́n obìnrin yìí ó tẹ́ra rẹ̀ lẹ̀ fún bàbá darandaran darandaran sì ní òun ò òun ò kọkúlẹ̀ ìṣúlá ìlànà fàwọ́kọ̀ á ìhà ẹ̀wọ̀n bàbá àléhà ọba kan lù wakọ̀á ọba wakọ̀á kí nǹkan bọ́ sórí nǹkan níjẹ́ wakọ̀á fọwọ́kọ̀ àléhà ọba sábà bàbá dáradára yìí ọba bóbìnrin yìí ọba bá ṣèṣì náà fàhámà láti obìnrin yẹn bá lóyún aṣẹ́wó yẹn ọba lóyún falama wàlẹ́rẹ́t nígbà tí aṣẹ́wó yìí bímọ tán kọ́lá uwa mi ń jòrò ẹ̀jẹ̀ àbá níbo ti rọ́mọ ó ní à jùrẹ́jù ló fóun lóyún ẹ̀ rí pọ́ mọ́ ìjọ jùrẹ́jù gan jùrẹ́jù ló fóun lóyún o fa àtàwọ̀ àyàn jùrẹ́jù sí ẹni tó gbúra ẹlẹ́ni ọlọ́run ó fún ọ lóyún ọ̀yà gbogbo èèyàn bá kóra wọn wọn bá lọ bá jùrẹ́jù ibi tó sì kọ́ sọ́wọ́ máa rẹ̀ yẹn sí bí òkè ni tẹ́ pé àwọn èèyàn ó gùn ká tó débẹ̀ ó fẹ́ jìnnà sáwọn yẹn fastanzaluhu wọ́n bá palasẹ̀ pé yà sọ̀kalẹ̀ níbi tó wọn wàhádà musa omaata ilé tó kọ́ síbẹ̀ yẹn wọ́n wò dànù ẹni àṣẹ àtúnṣe náà ni ọdún pariwo pé ẹni ọlọ́run náà subhanallah sóbìnrin yẹn fitina rẹ àbí ò fitina rẹ ntí ìyá rẹ sọ sọ́sẹ̀lẹ̀ àbí ò ṣẹlẹ̀ ìyá nìkan kọ́ wọ́n jẹ́ alu yadribuna wọ́n bá ara gbá wọ́n náà ẹni tí ò mọ ọwọ́ tí ò mẹsẹ̀ wọ́n lù ú faqala ma sha'nukum jùlọ èjì wa ń bí wọn léèrè pé kí ni ó ṣẹlẹ̀ gan tẹ́ fi wá wó ilé mi tẹ́ fi ń lù mí qalu zanaita bi hadhi ilbagiyi hadhi ilbagiyi wọn ò ní ní bagiyatu kò ní ìdí kó o fi tá ààbò sí ma torí pé obìnrin náà máa lò fún gíyì pé ah, ọmọ tó ṣe ni zanaita bi hadhi ilbagiyi ó ṣe sìnà pẹ̀lú obìnrin aṣẹ́wó yìí ni fawaladat mink ó sì lóyún fún ọ ó sì bímọ fún ọ kọ́ọ̀lá ayna sọ̀bí jùrẹ́jù wa ni ọmọ tá ló bí fún mi ń dà fàjà òbí wọn bá gbé ọmọ ǹdẹ pé orí àìní ìwọ náà wojú rẹ wọ ọmọ ẹ tó bí fún ọ. fakal jùrẹ́jù wa ni dàcúni hatta usolli wọn ni ọ̀dà mo ti gbọ́ ẹ fún mi láàyè kí n yànnà fìlà ọba yànnà falama ń sọ̀rọ̀ fa ìgbà tó yan náfìlà tán tó parí náfìlà tó fẹ́ yàn ata sọ̀bìyà ó wà lọ wú ọmọ yẹn fatọ́ ànàfi bọ́tùnì ó wà fọwọ́ gún ọmọ yẹn nínú wa ó fọwọ́ tẹ̀ níkùn wàkọ́ọ̀lá ya gulam man abuk ọmọ yìí kiri tí o lè sọ̀rọ̀ jùrẹ́ jù pé ta ló bí ọ ta ni bàbá rẹ kọ́ọ̀lá fúlànù rọ̀ọ̀ì ọmọ tí o lè sọ̀rọ̀ bó ṣe lanu nìyẹn ó ní bàbá darandaran òun ó ní bàbá mi ẹ̀wọ̀n kan so nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ ní kékeré lórí ìtẹ́ lẹ́yìn Isa ibn Maryam ọ̀kan ní sọ́híbù jùrẹ́jì ọmọ yìí sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọmọ pín nísìnyí tí ò tí ì lè sọ̀rọ̀ fa aqbalu ala jùrẹ́jì àwọn èèyàn bá rọ́ gírígírí wọn ni ẹ́ eh, wòlíì ọlọ́run ní jùrọ̀ ìjó yọkọ bèlè ọ̀nà wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ìṣẹ̀ lórí kí lọ́wọ́ à àmọ́ pé ọlọ́run báyìí ni ọ kíni kan. wọ́yàtàmà sàhùnà bìhì wọ́n bẹ̀rẹ̀ sí ní fara yí lára wọ́n fara nù lára pé àmọ́ bínú àmọ́ pé ọlọ́run ni ọ kíni kankankan. wàkọ́ọ̀lù wọn ni à nabni lakasa ọmọ atakami ndahabi ilé ìjọsìn rẹ tá a wó yẹn A tún ìmí kọ fún ọ kódà gold láfikọ má bínú sí wa kọ́ọ́lá jùrọ̀ ìjù ni mi ò nídìí mi ò nídìí ẹ̀ àìndùhà mìntóyìnì kàmákànìtì tẹ́wẹ́ tẹ́ bá fẹ́ bá mi tún ilé ìjọsìn mi kọ́ ẹ bá ń kọ́ èèpẹ̀ tí mo fi kọ́ náà ni ẹ bá fi kọ́ padà ẹ má fi góòlù kọ́ fàfà àlùhù wọ́n sì bá kọ́ ilé ìjọsìn rẹ̀ yẹn padà wọ́n wá bẹ̀ bí kò má bínú látara karama ètò ọlọ́wọ́n bá ṣe fún Jurayj wàbẹ́yìn náà sọ̀bíyìn ẹ́ yardau kò kílẹ̀ mi yardau min ummihi lẹ́yìn ìgbà tí ó di mélòó bá ó di méjì ẹlẹ́ẹ̀kẹta pé ọmọdé kékeré kan náà òun náà ń mọmú nígbà yàyà rẹ̀ níjọ́ kan fàmọ́rọ̀ rọ́jòlón ọkùnrin kan bá kọjá ọkùnrin tí ó kọjá yìí rọ́ọ̀kìbùn alàdà bàtìn fàríhà ó kọjá lórí nǹkan ọ̀gùn kan fàríhà fàríhà. fàríhà ay nafisa nǹkan ọ̀gùn kan tó níye lérí tó yẹ pé téèyàn bá fẹ́ ra rú ẹ̀ à lápòjú ní ìsìnká ẹnìkan gbé ọkọ̀ kan kọjá kan wá ní ọkọ̀ tẹ́ ẹ rí yẹn fifty billion ẹ̀yọ́ kan wẹ̀ à gbogbo yẹn ó lànà bẹ́ẹ̀ ni arákùnrin tó kọjá ń jọ náà aládàá batin fàríhà ó ń bẹ lórí nǹkan ọ̀gùn kan fáríhà èyí tó níye lérí wà ṣáárọ́tìn tó rẹwà ṣáárọ́tìn ayé jẹ̀mí latin hasana tó tún yááyì fakọ́lẹ̀tì umuhu ìyá tó wá gbé ọmọ kékeré yìí lọ́wọ́ nígbà tó rí ẹni tó kọjá yẹn ó ní ah, allahumma jalibni mitla hada ọlọ́run jẹ́ ọmọ tèmi náà ò rí báyìí ọlọ́run jẹ́ ọmọ tèmi náà ò rí bí ẹni tó lọ yìí fataraka thadiya sàdídé ọmọ yẹn kàn ju ọmú sílẹ̀ ni wà aqbala ilayhi ọmọ yẹn kọjú sí ẹni tó kọjá yẹn fanadara ilayhi ó wu ẹni tó kọjá yẹn dáadáa ìyá kan ọmọ tó fẹ́ sí sọ́mọ tí ò lè sọ̀rọ̀ fakọ́ọ̀l sàdédé ọmọ yẹn bá sọ̀rọ̀ ó ní Allahumma la taj'alni mithla ìrẹ́ ọlọ́run má ṣe mí bí ẹni tọ́lọ́run o àdúrà tí yàá ṣe òun kàn ṣe tiẹ̀ ni o ìrẹ́ ọlọ́run látẹ̀jì alẹ́ mẹ́tìlá májè ń dàbí ọkùnrin tó kọjá yìí fún ma akọbala alasadi yìí fẹjẹ alayọrọtọdẹ ọmọ yẹn bá tún sẹ́rí ó tún bọ́ síbi ọmú ó tún bọ́mú ẹ lọ. ọkàn sọlẹ̀ kan bá na ìyá ni ìmọ̀lélẹ́ yìí o. fàkànnà anzuru ilà rasulillah sallallahu alayhi wa sallam afọwọ́ abu rẹ̀ ra wọ́n nígbà táwọn bí ń sọ ọ̀rọ̀ yìí fún wa bí mo ṣe ń sọ fún yín nísìn ó tún dàbí ẹni pé mò ń rí ànábì tó ń yẹn fún ọ wà yóò kè ìrètìdá ànábì ń ṣàlàyé bọ́mọ yẹn ṣe ń mu ọmú ànábì wá ṣe kí ni òbí ìṣubúìn ìṣàbàbà ànábì wá kí ọwọ́ ìfábẹ́lá rẹ̀ yìí ó kì bọ̀ fi fámì ó kì sẹ́nu ẹ̀ fàjà àlàyàmú sùhà ànábì wá ń fà á nígbà ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn bá ànábì ṣe ń ṣe nìyẹn àfa àbúrò ara ni pé bí mo ṣe ń sọ fún yìí ó tún dàbẹ̀ pé mò ń rí ànábì ń jọ yẹn ń sọ̀rọ̀ yẹn fún wa ó ọmọ níka ìfábẹ́láì ó kì í bọ ẹnu ó wá ń bí ọmọ mọ ó fi ń explain ó fi describe bí ọmọ yẹn ṣe ń ṣe kí ni o bí ṣe ń mu ọmú ìyá wa bi ọmọ yìí tún wà ó tún ẹrú kan járíà ẹrúbìnrin wahum yadribunaha àwọn èèyàn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lù ú kí ló ṣe wọ́n yaqulun zanaiti sarakti wọn ó lè ní ọ́ aṣẹ́wó ní ọ́ ó ṣe zina ó jalè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lù ú wọ́n yatakul ìyá ọmọ ìwà ni tọ́ ẹrúbìnrin yìí òun wá ń sọ bá ṣe ń lù tó ní sísan sọ nípa hasbi wa ni'mal wakil hasbi wa ni'mal wakil ọlọ́run ti tó fún mi òun ló tó lẹ́ni tó ṣe gbára lé ọlọ́run ti tó ní ti ń sọ nìyẹn faqalat ummuhu ìyá ọmọ yẹn wá sọ pé allahumma ire ọlọ́run la tajalibni mithlaha májọ ọ̀rọ̀ ọmọ tèmi yìí májọ orí báyìí o má ṣe tí wọ́n máa kó pàǹpá bó báyìí o fataraka ar-radaa ọmọ yìí ọba tó fọ múlẹ̀ wa nadhara ilayha ọba síjú wo ẹni tí wọ́n ń nà ó wò dáadáa faqala allahumma ja'alni mithlaha ó ní ìrẹ̀ ọlọ́run jọ́rọ̀ mi ó rí bí ọ̀rọ̀ ẹni faunalika taraja alhadith faqala àgbàtọ́rọ̀ wa dojú ẹ̀ ìyá ìwà ni ah, nǹkan mi ti dé o ẹ̀ẹ̀kan oníkọ mọ́dàbí tiẹ̀ eléyìí ah, ọ̀ wàá sọ ìdí o ọ̀rọ̀ rẹ̀ yẹn ọ̀ sọ jálẹ̀ o ó sọ dé wọ́n bá di pé wọ́n jọjọ́ ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ ọmọ pínpín ọmọ tí ò lè sọ̀rọ̀ fakọ́ọ̀lát mọ́ra rọ́jòlón hasanul aiha ìwọ ọmọ ẹni tó dáa nírìísí ó kọjá fakulita allahumma fakulitu mo sọ pé allahumma ijalibini mithla pé kọ́lọ́ nǹkan sọ ọmọ mi yìí bẹ́ẹ̀ fakulita ìrẹ́ ọmọ òun sọ fún mi pé allahumma látajalibini mithla kọ́lọ́ ọmọ sí bẹ́ẹ̀ wàmọ́rù bíi hadhihi amma wọ́n tún kọjá pẹ̀lú ẹrúbìnrin yìí wà wọ́n yàtọ̀ ìbò náà wọ́n nà wọ́n yà kún lù náà àwọn yẹn ní sanate ó ṣe sinna sarakta ó jalè fọkúlùtù rírí tí mo rí lèmi náà fi sọ pé Allahumma la tajal ibni mithlaha pé ọmọ mi yẹn ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fọkúlùtù ìrí ọmọ ó sọ pé Allahumma ij'alni mithlaha kọ́lọ́n kò sí ọbẹ̀ kí ló dé. qal ọmọ yẹn ní inna dhalika ar-rajula kana jabbaran ọkùnrin tó rí ìwọ̀ mi tó lọ lẹ́ẹ̀kan tó múra dáadáa tó ń gun nǹkan ọ̀gùn tó dáa nǹkan ẹṣin tó dáa ní gùn nǹkan ọ̀gùn olówó ńlá ní gùn kánà jàbàrà apamọ́lẹ́kùn jayé ni kánà jàbàrà bí ṣe ń rẹ́rìn òun àìmọye ẹni tó ti sunkún bí ṣe ń yọ òun àìmọye ẹni tó ń banújẹ́ kánà jàbàrà olùjẹni ń pa olùgbà ètò ẹlẹ́tọ̀ lọ́nà àìtọ́ káwa fi máa sọlá irú èèyàn bẹ́ẹ̀ ni ìwọ kàn rí tó ń gun gbogbo oríṣiríṣi nǹkan fakult ìdí nìyẹn tèmi fi sọ pé allahumma la taj'alni mithla pé kọ́lọ̀ ma sọ̀rọ̀ mi bíi tẹ́ nìyẹn wa ina hadhihi yaquluna laha zanait walam tẹ̀sìn yìí tán pariwo kó ṣe sinna ó ṣe sinna yẹn walam tẹ̀sìn kó ṣe sinna wasarak tán sọ pé jalè walam kó jalè fakultu ni mo sọ pé allahumma ja'alni mithlaha kọ́lọ̀ ń kó sí ọ̀rọ̀ tèmi bíi tiẹ̀ nìyẹn muttafaqun alayhi hadith yẹn ẹgbà wa kan náà ló gbà wá tọ̀ríkù kan ló gbà wá nínú bukhari àti muslim. والمومسات بضم الميم الأولى وإسكان الواو وكسر ميم الثانية وبسين المهملة وهنا الزواني jamu zaniyanu azawani àwọn onízìnà ní obìnrin walimu misatu mufurodi ni azaniyatu onízìnà wakawulu daabatan fariha bilifa ayi haadikotun nafisa nǹkan gùn tó pé tó sì ní oníyẹlẹ́rí asharatu bishin ilmujam wa takfifu ra wa iya aljamalu dhahir fil aya wal malbas tí wọ́n bá ní ṣáárọ́tù onínàníkà tó rẹwà ní ìrísí àti ní tó wọ̀ wa mana tààrọ́jà alhadith ay hadathati sọ̀bíyí wa hadatha ìtumọ̀ tààrọ́jà alhadith ni pé wọ́n jọjọ́ ń takùrọ̀sọ ọmọ ń sọ ìyá náà ń sọ adamana tààrọ́jà alhaditha wallahu alam hadith yìí ó kún fún àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ tí a bá ní ká máa sọ a lè ṣe a lè ṣàlàyé ẹ̀tàn ṣùgbọ́n ní ṣókí a sọ ìwọ̀nba díẹ̀ ńlẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú báàbù táǹkà gangan báàbù fọ́dlì dáfẹ́tul muslimin kí ló ní í ṣe pẹ̀lú ẹ̀ nu hadith dàkàì èyí tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ni pé jùrẹ́ẹ̀jì ẹni táwọn èèyàn fìyà jẹ ni lórí nǹkan tí ò ṣe abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n gbà tó bẹ lọ́hùn sọlọ́n gbádùn ẹ̀ lójú ẹsẹ̀ àbọ́lọ́wọ́n gbádùn rẹ̀ ẹni yẹpẹrẹ ni lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wọlé ẹ̀ wọ́n lù wọ́n fìyà jẹ ṣùgbọ́n nǹkan ló ṣe yẹn kò ṣe gbà tó bẹ lọ́hùn ọlọ́n gbádùn tẹ bá gbàgbé àdìsí ta kọjá àwọn èèyàn kan bẹ tẹ gbé ash ash ẹ mọ̀dìfọ́ law aqsama alallahi la abara àwọn èèyàn kan bẹ tó yẹ pé èyí ò fojú rẹ̀ nà wọn èyí ò rò pé kí ni wọ́n já má wọn ò lówó wọn ò ní kankan wọn ò láṣọ gidi lára kéèyàn má fojú kéré wọn kéèyàn sì má fẹnu ṣáàtà wọn wọn bá bẹ lọ́wọ́n kọ́ lóun ò ṣe nǹkan kan ọlọ́run ò ṣe law aqsama alallahi la abara sí ibẹ̀ yẹn nínú hadithi a rí wípé juraij ẹni tí àwọn èèyàn fojú yẹpẹrẹ ni wọ́n fìyà jẹ lórí ní tí ò ṣe ṣùgbọ́n ó ń bẹ lọ́n lójú ẹsẹ̀ ọlọ́run sì ṣe karama fún ọ̀nà kan nìyẹn àlàkọ̀mùná sábà bẹ láàrin ọ̀rọ̀ yẹn àti báàbù yìí mahalu shahid ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ìyá rí tó ń bẹ lọ́nkọ́ ń wó dàbí jẹ́ torí tó ń bẹ lọ́wọ́n kọ́lọ́n jọmọ àwọn ó dàbí tẹ̀lé ṣe é mọ̀ pé èyí tó ní ṣe pẹ̀lú báàbù yẹn nìyẹn ẹni tí wọ́n sì rí tó ní kọ́lọ́n má jẹ́ kọ́ mọ àwọn ó dàbí tẹ̀ tọ́mọ wa lọ gbogbo ẹni yẹn gan ni kọ́lọ́n jẹ́ kó ń rí bí tẹ̀ sòyẹn túmọ̀ sí wípé mélòó mélòó ni ẹni tá a fojú rí náà látara pé ìgbádùn ayé kò sí fún oore ayé ò sí fún tó yẹ lójú tiwa ẹni yẹ̀yẹ́ là ń pè ó ṣeé ṣe kó ṣe pé ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ju gbogbo wa lọ. so nínú àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú báàbù yìí nìyẹn. ṣùgbọ́n tá a bá ní ká tún wá wo àwọn ẹ̀kọ́ mi tó wà nínú báàbù yìí àkọ́kọ́ ó yé wa níbí yìí wípé táwọn èèyàn bá ń sọ pé ẹnìkan sọ̀rọ̀ nígbà kéke tó sì sọ tí èsì pọ̀ sọ bí ẹnà tó sọ tá gbọ́ ohun tí ń wí báyìí àwọn mẹ́ta náà ni tó wálé nìkan sọ̀rọ̀ nísìnyí kò lè fẹsẹ̀ múlẹ̀ torí pé lànà bisalòlá sálàm sọ pé lam yatakallam fil mahad illa thalatha annafiyu wal isbat yufidu alhasr yufidu alhasr wọ́n ṣe hasru rẹ̀ lérí thalatha lam yatakallamu fil mahdi illa thalatha níta amújáde ń bí nígbẹ́ ní ní Tanzania wọn lọmọ ọdún mẹ́ta ọmọ ọmọ oṣù mẹ́ta ó bá bọ́ sórí mímbàrí níbẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí níbà ń sọ̀rọ̀ pé ẹbẹ̀rẹ̀ ọlọ́run á sọ pé irọ́ ni gbogbo nǹkan ni lọ́lọ́dọ̀ yẹn àfa irọ́ ni ṣe àdébẹ̀ àdébẹ̀ bó lẹ́sìn màkúrọ́ ni anábì ló sọ fún wa sallallahu alayhi wa sallam anábì ló sọ fún yín tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní last week bẹ́ẹ̀ ni anabi ti sọ wípé lam yatakallam fil mahadi illa thalatha ẹ wo bá a ti mú dàrú jáde mbẹ́ o so yẹn ti tó bẹ́ẹ̀ nìkan bá nìkan bá rí ọ sọ pé ẹ ní pé ṣé ọkàn sọ bátabáta àbó sọ̀rọ̀ tó clear báyìí tábà ní ọmọ kan bẹ bébì kan sọ̀rọ̀ tá a sì gbọ́n ti ń wí mẹ́ta péré ni nínú tán àkọ́kọ́ anabi Isa ọmọ Mariam alayhi salatu wa salam ẹlẹ́ẹ̀kejì sọ ibu jureyj ẹlẹ́ẹ̀kẹta ọmọ tí ń mọ̀mú ìyá rẹ̀ mẹ́ta òun náà ni kò jù báyìí lọ. eléyìí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tí a rí mú níbí yìí ó jẹ́ ká mọ̀ wípé al-ilmu afdalu minal ibadati min ibadati jahil talabul ilmi afdalu min ibadati jahilin kéèyàn wá ìmọ̀ kéèyàn onímọ̀ dáadáa tó sì fi ń ṣe tọ́lọ́hún ó lóore

ṣùgbọ́n gbà téèyàn wá wò títí yẹn rí pé kò ní mà ní ti ṣe da ṣùgbọ́n yóò máa ṣe àwọn àṣìṣe àìnímọ̀ yẹn yóò jọ máa ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan tó ikú tó bá yẹ kó bá nímọ̀ ni ìmọ̀ yẹn ò bá ṣe kí ni o kò bá gáìdì. E. ìgbà míì sì ń bẹ ẹlòmíì ó máa wò pé ẹni tó ní mímọ̀ òun ìsábà ṣèbàdà yóò mọ̀rọ̀ pé kì í ṣèbàdà ṣùgbọ́n onímọ̀ yóò kọ̀ǹpìà nǹkan méjì yóò wò ewu ládàá rẹ̀ pọ̀ jù ètí lára rẹ̀ bá pọ̀ jù yẹn òun ni ó ṣe gbogbo èyí tí wọ́n ń ṣe yẹn kò tí ì tó dà kan bí nítorí bá ti sọ eléyìí ó ti tó dìde lẹ̀ so òun ò mọ̀ ní tẹ́kọ́ onímọ̀ ni kò ní dààmú tó báyìí tí wọ́n á kàdà so ìdí nìyí tó fi jẹ́ pé kéèyàn ó nímọ̀ kó o tó sọ pé òun ṣe ìjọsìn àbí ìjọsìn tó ń ṣe kó o nímọ̀ nípa ní tó tú nǹkan yẹn àti ní tó dé ó lóore ju kéèyàn ó kàn wá sọ pé òun fẹ́ dẹni ọlọ́run kò wá nímọ̀ rárá eléyìí nínú àwọn àléébù tó ń bẹ nínú ìlànà sùfìnù ẹ̀rí ṣéwù ńlá mi kò mọ kùránì ká o kò lè ka kùránì báyìí kò lè daka Sheikh Gawth kò lè da kùránì ká ṣùgbọ́n tó bá dé báyìí àwọn yóò fẹ́ máa pọ́n ẹsẹ̀ rẹ̀ wọ́n máa pọ́n la pé wàlíyì ni wàlíyì ọlọ́run kíní kankan òun náà wà gbójú sókè sheikh kan ní ní north tó bá jókòó sórí àga gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé wọn ò bí wọn dáa wọn ò gbúdọ̀ jókòó lórí àga ilẹ̀ ẹlẹ̀ náà gbúdọ̀ jókòó sí bá gbàgà fún wọn láyé wọn ò gbúdọ̀ jókòó sí tábà tí wàá dárúkọ ṣéwù wọn àgbà wọn gbúdọ̀ ti wọ́ mọ́rí báyìí bí wàá pòrí wọn fẹ́ jábọ́ wọn ti wọ́ mọ́rí báyìí tábà tí so wàá kàdà ẹ̀rì ṣéwù mi gbàtà wà kékèké àmọ́ ń tẹ̀lé àwọn afa wa ọlọ́run bá kó bá foríjì wọn àbá tẹ̀lé wọn lọ ìyàpá àwọn ọba wa jọ̀hún wọn bá lòdì wọn bá ṣàdúà wọn bá tó àṣàdá wà kéwú túbà wọn kò bá àdúrà wọn kò túbà yàsìn wọn túbà àfa àtàn bá fẹ́ pọ́nlé wọn wà ní pé àwọn ni kò ń ka túbà yàsìn wọn ṣéwù kan wà ń bẹ tó yẹ pé ṣéwù ẹni tó làdúrà gan gbàdáwọn àfa àti wọn fẹ́ parí ìjókòó ṣéwù yẹn bá dé ìwọ òjókòó dàrú ṣéwù dé ṣéwù dé ṣéwù dé ah, àwọn ànitọ́ àwọn ṣéwù àti wọn dé àwọn náà ni wọn bá wa ka kótóbà ìparí àdúrà wọn eléyìí kì í ṣe pé wọ́n sọ ìtàn fún bọ̀ wá ń bẹ̀ àwọn kéékèèké ah àwọn ẹni ká ṣé o ní wọ́n wá fún un wọ́n ní tọ́ ẹni ká bá ń ṣe àdúrà salatul fati àwọn ẹni nò kótópà yìí gangan lẹ́yìn afẹ́ kí kẹ́ ẹ bá wa kà ọ̀nà ìwé ẹ̀mú ẹ̀mú wa hmm. ẹ bá kà sókè <laughs> kí a lè subhanallah ẹni tó wá jẹ́ ọmọ rẹ̀ náà tí tó pọ́n léwu ó náà anukumula ẹ kàṣọ káwọn yóò jẹ àlùbáríkà sẹ́mi kò sẹ́ àṣẹ àfọ ò lè kà á ṣé wò kò lè ka kankan àwa hmm, á gbé fún ẹnìkan alẹ́ yìí gangan àwọn yẹn ò dẹ̀ lánìyàn kìí ta o wọ́n fẹ́ jọlá àlùbáríkà. Leta rẹ nìkan para lọ fetí kò pé àwọn sẹ́kù wọn ò lè wọn ò lè ká a náà wá dé ní gbogbo ilẹ̀ wá di gbogbo yẹn wá pariwo ṣùgbọ́n níbi ká fa tẹ̀sùbá yìí ká fa tẹ̀sùbá wàlíyọ̀ lọ́nu wọn hàtà jahal jahal murakkab ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlòmíì ò mọ ìdí nìyẹn tí wọ́n fi máa ń sọ̀sọ̀ ẹ jẹ́ ká lọ mọ̀ ìbáàdà tó ń fa ìmọ̀ kan ṣe kó o sì máa wá ìmọ̀ ó lọ́lá ju ìbáàdà tó ń fa ìmọ̀ kan ṣe lọ. bó ṣe ń ṣẹlẹ̀ táwọn sufi náà ni máa ń sàwọn tẹ̀bùlíìgì àwọn wo àwọn tẹ̀bùlíìgì tẹ̀bùlíìgì nígbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ ọgbà lórí àìmọ̀ kan ò ṣe ní haram wọn ò ṣe ní haram fúnra wọn ibi tọ́lọ́hún ti ṣe nǹkan lẹ́dẹ̀ wọn ò ní fi dẹ̀ra wọn lọ́rùn ẹni tó bá sì ti mú ẹ̀sìn lé mọ́ra rẹ̀ yóò padà palára fọkanáísà iṣẹ́ rẹ̀ ni kò gbajúmọ̀ o ò lè sọ́ra rẹ̀ di àfáàgbà tí ń ṣe wáàsí káàkiri gbogbo mọ́ṣáláṣí àá ara ẹni nìyẹn fọkanáísà ni ọ́ wọ́n wọ̀ dé ṣọ́ọ̀bù lẹ́nìí wọ́n lò ti lọ jáde ewu lọ́n wá káàkiri wọ́n fẹ́ lọ ṣe wáàsí fáwọn yẹn ìwọ gan ọmọkùnrin á ní kàn ní tó bá bí wọn ní béèrè kan nínú ẹ̀sìn sóò mọ́ ni ò mọ́ wọn wọ ọdẹ ibi iṣẹ́ lẹ́nu ìwọ̀nba ọ̀la wọn wọ ọdẹ ibi iṣẹ́ wọn ni ẹ̀ sí ibi iṣẹ́ mọ́ ni à ti sáìn fún kíni dáwà <laughs> tó bá fẹ́ sáìn fún dáwà ó lọ kẹ́kọ̀ọ́ tó bá wá kẹ́kọ̀ọ́ ó lè sọ̀rọ̀ nípa ẹ̀sìn yẹn ṣùgbọ́n ó mọ nǹkan kan nípẹ́ ìwọ ló sì ń dìde káàkiri gbọmọ láti èyí tí ò le ó mu le èyí tó le ó tayọ àlà sòdí tó fi jẹ́ pé àìmọ̀ kan ó lágbára púpọ̀ àìmọ̀ kan ní tó lágbára ni ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa àwa mọ́sálásí ọwá ń ẹnìkan wá dé ẹnìyẹn fẹ́ mú nǹkan bí kẹ́yìn ò fi sẹ́ẹ̀tì sílẹ̀. Si ẹnìkan wá fẹ́ mú sẹ́ẹ̀tì ẹ̀ ẹni tó ń kírun yẹn wá ní alhamdulillahi rabbil alamin rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in gbàdó kírun tán ọ̀rọ̀ yẹn wá di iṣu ẹni tí sì ń kírun yìí àfààní so ẹnìkan wá ń gbé tọ̀ ara dáhùn sọ nìyẹn kéèyàn máa sin lọ́hùn kó tún máa rí náà rí wọn fẹ́ mú sẹ́ ó tún wáá tún ṣe ọ̀hún lórí ìrun subhanallah àdàbí àwọn sàbí tí wọ́n máa kírun tí wọ́n gun wọn lọ́bẹ̀ tí wọ́n tiẹ̀ nígbà pé yẹn kí n kankan bọ̀ wọn lá. àfààyàn wa ń bí pé ṣé kì í ṣe ọ̀rọ̀ òun náà fi ń ṣe wáàsí o ọ̀rọ̀ rẹ̀ náà ni wọ́n fi ń ṣe wáàsí ẹni yìí sì ni ẹnìkan tó le díẹ̀ ni <laughs> mo wá ní mo sọ̀rọ̀ sọ̀rọ̀ pa ń lọ bì kan ni ah, <laughs> ó ní gbogbo àdìsí sanadu <laughs> gbogbo ẹ̀ lákọ̀wá ń bì lẹ́nu báyà báyà ń sì parí ọ̀rọ̀ onítọ̀ ọlọ́run bá san àfáà tó sọ̀rọ̀ lẹ́kan ó sábàtà fi sọ ìháyín min hadith abdullahi bin masaud bó ṣe bẹ̀rẹ̀ nu ìjọ kata anabi ń tana bi se wa wa wa wa wa tanahnaha nabi sallallahu alayhi wa sallam ó ní kíni ìtumọ̀ afa kíni ìtumọ̀ tanahnaha ìtumọ̀ ní tí mo ṣe yẹ n tana bi se naani yẹ sallallahu alayhi wa sallam ó ní wa kọni jaa fi masnadi imam ahmad bin hanbal kíni ó tún mu an bẹ ó ní wa fi sunan abi dawud nka den bi lọ ẹẹ a b'a yẹrẹ ṣe ma ko ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ ẹẹ ẹsọ̀rọ̀ ma ba ó ní n'o ó ní ntọn òun ṣe òun ti lẹ́rìí fún tó ń ṣe ẹnìkan fóònù méjì jọra tó bá mú fóònù òun lọ irun yẹn gan ọkàn òun ò ní síbẹ̀ òun ti rí i pé bí ṣe ń nawọ́ lọ tí ẹ̀kọ́ ni ó fẹ́ mú bọ́ńdà ti ṣe yẹn ọ̀gẹ́t okoro mbẹ́ òní tóun ọba ṣe báyẹn bóun bá ń sọ bóun kírun lọ ọkàn òun ó mú lọ kó o tó ló jáde ọ̀kadà ló gbé ń ta <laughs> ó ti lọ ọkàn ò ní sí ibi ọ̀run yẹn ọwọ́ akọ ẹni ẹni pé àwọn olùgbé tí ẹ mọ tó wà ní sọ̀rọ̀ ìbára pé àwọn ò tí ẹ mọ àwọn ò sí lẹ́ẹ̀dìdì mọ́sáàsì nìsín lẹ́sẹ̀ ọ̀rọ̀ dùn fún lórí nǹkan tó ń ṣe ṣe ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìmọ̀ ó ṣe pàtàkì ìmọ̀ ó ṣe kílẹ̀ o ó ṣe pàtàkì ẹ wúrú jùrẹ́ẹ̀jì olùsínlọ́ọ̀ ni jùrẹ́ẹ̀jì ṣùgbọ́n kò ní mà kò ṣe kílẹ̀ o àìnímọ̀ rẹ̀ yẹn ó dúkó ṣe ìyá ẹ̀ ntọ́ yẹ kó ṣe bí ìyá rẹ̀ ṣe pé òun ọ yẹ kó stop òun tó pé òun kì í ṣe ìbádà ní ṣe náfìlà níyàn náfìlà ọlọ́yàn ọjọ́ kìíní ó rí bẹ́ẹ̀ ọjọ́ kejì ó rí ọjọ́ kẹta ó sì ń ronú ẹ̀mí rẹ̀ èwo ní í ṣe èwo ní í ṣe ṣé ràn mí ní àbí ìyá mi máa kírun mi lọ. ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí ń bọ òòṣà olóòṣà nìyá èèyàn òòṣà rẹ̀ yẹn lò ní bá bọ́ o ó fún lóúnjẹ tí ó jẹ ìyá rẹ ni o ó sì ra aṣọ fún un tó bá sick ọ lọ gbé lọ hospital ó tọ́jú ẹ̀ wọn ah ẹ̀rọ afa ìyá olóòsà ni mà ń gbé ìyá tó bí òun lọ́mọ nìyẹn ọlọ́ni wa sahibuhuma fi dunya ma'rufa àwọn òbí tí wọ́n bí wa ntún orí wọn jẹ́ kódà kó ṣe pé ọ̀sùn ní ń bọ ọ̀sùn tí ń bọ yẹn nìwọ̀n ní bá bọ́ àmọ́ gẹ́gẹ́ bí ọmọ síyà ó ṣojúṣe rẹ̀ síyà tó bí ọ ó tọ́jú ẹ ó fún lóúnjẹ tó bá sick ó gbé lọ ilé ìwòsàn bó bá pè ọ́ ó jẹ́ pẹ́ bó bá ń sọ̀rọ̀ ò ní gbó lẹ́nu ìyá tó bí ọ nìyẹn bó ti wulẹ̀ kó òun náà ní sábà bí ntòfin délé ayé wala taqul lahuma uff má sì ṣí ọ̀sìn gbogbo yẹn ìmọ̀ yóò jẹ́ kéèyàn mọ̀ yẹn ṣùgbọ́n ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí ń ṣe yẹn ò ní bá ṣe ṣùgbọ́n ẹ̀tọ́ tó yẹ kó o ṣe fún ìyá tó bí ọ ò ní fi falẹ̀ o ẹ̀yìn ó ṣe eléyìí ò ní kò yé jù rẹ̀ èjì ṣùgbọ́n olùsìnlọ́ọ̀ ni ntíya rẹ̀ wá sọ yìí ṣe é mọ̀ wípé yẹ kéèyàn òògùn ṣe ibi náà ní í ṣe wáyé tí òun fi wá mu àbí àmì wò bẹ́ẹ̀ pèsèbí tọ́lọ́run náà ní í ṣe bẹ́ẹ̀ ni ìta fẹ́ gbọ́yé ń bẹ̀ ni pé èpè tí ò bí tí ìyá pàápàá jùlọ tó bá ṣiṣẹ́ fọmọ yóò mú ọmọ yẹn o àyàfi tó bá jẹ́ wípé lórí òdodo lọmọ yẹn wà nìkan ṣùgbọ́n jùrẹ́ ìjúrò kó dodo ló ń wà àìmọ̀ àìmọ̀ òjò mọ̀ pé kì í ṣòdodo ṣe é tún rí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ o ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa ń bẹ̀rẹ̀ wípé da'watul walid alal walad tí òbí bá ṣẹbi pàápàá jùlọ ìwọ ọmọ yìí bó o ṣe ń fòrò mi yìí ọmọ tiẹ̀ náà fòrò ẹ̀ yóò rí bẹ́ẹ̀ o èdè ìdòbí jẹ́ wípé nínú ẹ̀kọ́ tá a rí mú nínú hadith wa lálẹ́ yìí ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyá tó bí wa àti bàbá wa náà ṣùgbọ́n pàápàá jùlọ ìyá kéèyàn ó ṣe sùúrù púpọ̀ mọ́nà ìyá rẹ torí ìyàwó ẹ̀ ẹlòmíín na ìyẹ́ ẹ̀ àjẹni àjẹni yẹ́bọ̀n ló bí ọ ẹlòmíín wọn ò ní kó má yọjú sí ìyẹ́ ẹ̀ mọ́ rí nà sí pé ìyá rẹ̀ ní í ṣe kò sí ọ nígbà tó wà á nú oyún kò sí ọ nígbà tó bí ọ ìgbà tó ń fún ọ lọ́mú kò po poison mọ́mú yẹn kó fún ọ kò ṣe é ọ wá dàgbà tán ò ń lo ọkọ̀ ọkọ́lé wọ́n wá ní ìyá rẹ ló ń ṣe ọ́ ó ní òtí ìjẹ́ kíyàwó rẹ ọ̀rọ̀ mọ́ bí o gbọ́dọ̀ bí ìyá rẹ pé ọmọ dà lóhùn bí ń kú lọ má ẹ o ṣùgbọ́n tó bá kú o lè pa màálù mẹ́wàá ìyá mi kò jẹ ẹ̀dọ̀ ẹran rí láyé tó fi bọ́ àlìkìyàmà ìyá mi ò kò jẹ ẹran kó ń gbádùn ẹran rí tó fi kú ṣùgbọ́n ọjọ́ tó kú báyìí ọlọ́run ló mọ iye màálù tí wọ́n so mọ́lẹ̀ so ìdí tó fi jẹ́ wípé ẹ̀sìn Islam ó kọ́ wa ká ní tẹríba fáwọn òbí tí wọ́n bí wa kódà kẹ́sìn ò má pa kó jẹ́ lẹ́bọ̀ọ́ ẹbọ tí ń ṣe yẹn ló ò ní bá ṣe ṣùgbọ́n ojúṣe ọmọ sóbì ẹ̀ èèyàn gbọ́dọ̀ má ṣe o so Juraij olùsínlọ ni ṣùgbọ́n ẹnu pé ìyá ẹ̀ pè é kò dáhùn ìjọ́ kìíní kò dáhùn ìjọ́ kejì kò dáhùn ìjọ́ kẹta kò dáhùn ní tí ìyá rẹ̀ sọ àṣẹ ọlọ́run sì gùn kàn yẹn iṣẹ́ mo bísí lẹ́nu sẹ́ni ayé ti di ọ̀run bó ṣe hundred naira ó kọ́ call salamu aleykum ẹ pẹ̀lẹ́ ẹ bínú mo ní gbúrò yín náà ní ṣe dáadáa lẹ́wà kíní kan ó ti dìrọ̀rùn ẹlòmíì fóṣù kan kò gbúrò bàbá tó bí bàbá yìí dẹ̀ ń bẹ láyé fún odidi oṣù kan ìyá tó bí kò gbúrò ẹ̀ ó lè wá lọ yàtọ̀ sí yẹn o tún láǹfààní àti pè é lórí aago pé màmá mi mo ní kí n kí yín ní o ẹ pẹ̀lẹ́ o ò sí yẹn tó bá ti wá pè ọ́ ọ̀ ń pa ṣé ẹ rí ọ̀rọ̀ jùrẹ́jì yìí mo mú ìdájọ́ kan jáde ńbẹ̀ èmi ò rí mítìn kan tí mo wà láyé bó ti wulẹ̀ kó wà powerful tó tí n bá rí miss call yá mi báyìí màá gbé ẹjọ́ mo sọ́rí màá gbé bó ṣe níwàá sọ wọn pé màá pè yín padà so mo fà á yọ ńbẹ̀ nítorí jẹ́ pé nírùnrún náà fìlà wọ́n ní kéèyàn dáhùn àwa alẹ́ ń ṣe mítìn wo ẹ̀ ń ṣe ṣé tọba fẹ́ tọ̀ ò ní dìde ní mítìn yẹn bó le jù tọba rí pé mítìn yẹn lágbára yóò fẹ́ dàbí kíní kan pé please mo fẹ́ i'm coming gbégbélé bẹ́ẹ̀ sì mo fẹ́ yìí sí ara mi hmm, kò ń bẹ̀ orí jì mi o gbúdọ̀ sọ fún ká bínú tọba lè rí miss call o gbúdọ̀ títí pè torí pé o mọ nǹkan tí ó ń pè ọ́ sí ẹlòmíì wà ń bẹ bọ́ba yóò pa á yóò tẹ̀ pa owó náà fẹ́ béèrè báyìí kò sówó gbolówó ń wà àtẹ́gbẹ́ ibà broad la wà á ti gbé yín lọ síbi tá a ti ń tọ́jú arúgbó lọ abandon nǹkan máa ń ṣe tiwọn nìyẹn ẹ bá ti di pé bàbá àti ìyá fẹ́ máa yọ lẹ́nu wọ́n ti níbi ilé àwọn bíi adẹ́tẹ̀ kan báyìí wọ́n lọ kó àwọn òbí wọn síbẹ̀ ọdún kan ó lè má yọjú bẹ̀ bí wọ́n ṣe máa bíi fisitin dé bí wọn bá wà lóstẹ fisiting day tá a máa ṣe ó lè jẹ́ pé ẹ̀ẹ̀mejì lọ́dún wọn lọ fisiti bàbá arúgbó àwọn yẹn náà wà kó pépà síwájú bàbá àrùn máa pépà yóò máa wo tẹlifíṣàn wọn máa fún lóúnjẹ èyí tó bá ti dàgbà wọn máa di pampasì fún wọn máa wọn kàtíkè sójú àwọn ìyá arúgbó wọn bá wọn ṣe makeup sẹ́yìn ó dàbí kọ́ máa rí ọmọ ọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí ọmọ rẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ yọjú kó o kó àtàwọn ọmọ rẹ̀ kẹ́ẹ̀ lọ kí wọn kẹ́ ẹ faramọ́ wọn bí ọjọ́ kan ọjọ́ méjì káwọn ọmọ dalérú kínú ìyá kíyà máa pariwo ẹ̀yin wàhálà yín ti pọ̀ ju tí wọ́n fẹ́ nìyẹn gbèyà torí ká wọ́n máa dàn yín láàmú náà ní òjé ń kún wọn kó wọn lọ nítorí wù wọn ìdùnnú wọn nìyẹn ṣùgbọ́n ẹlòmíì ẹlòmíì ń bẹ tóbi rẹ̀ bá yọ síbi tó wà inú ó sì máa bì kí ni gbogbo eléyìí bá ẹ kàn dójú tì àbí ẹ kàn lọ ìyá tó bí fa ọmọ kan ní Federal University of Technology ń bì ní Fúta ó mọ mọ bàbẹ́ ẹ̀ àbí ìyá rẹ̀ ó bá gbóúnjẹ wá student ní Fúta ìyá yìí wá ru epo epo ti dà sí gbogbo ara ìyá yẹn ìgbà àyẹ̀kọ́ dé ọba ńlá ló kọ́kọ́ lọ ọmọ yẹn wà lọ́ba ńlé ọ wà lọ́ba ayékéré ní Southgate gbà tí wọ́n wá sọ fún ọmọ yìí pé ìyá yẹn ó béèrè ìyá yẹn tún gbé ó tún wọ bọ́ọ̀sì ó tún sáré wá sí ọba kékeré bó ṣe sọ ọba sáré ọmọ yẹn láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ah, ẹnìkan tó wá mọ̀ ìyá yẹn náà tó mọ̀ ló mú ìyá yẹn bọ̀ pé lágbájá náà lélẹ̀ bó ṣe wá rí etí mò ń sọ yìí ti pẹ́ bíi nineteen ninety ninety one.

ṣe school i don't like it so ó wà embarrassing pé oh, bí bí house girl kíní wa ní housemaid tó ń bá wa ṣe kíní ẹni tó wá mú tó mú ya yẹn wá ìyẹn wá ń sọ fáwọn pé ah, orí ọmọ ìyá ẹ̀ gangan nìyẹn náà pé eré àdúgbò kan làwọn jọ ń gbé ah, pé ó ga lára rẹ bí gẹ̀yìn ṣe kúrò ń ni ibi tó ní kí ìyá jókòó sí ọkọ mi màá dúró ń dúró bíi báyà kí n dúró ìyá rò báyà ọ̀rọ̀ skul báyà nǹkan kan ń wò tún gbọdọ̀ lọ ìyá yẹn lọ jókòó sí ó abandon ya yẹn mo wá wò títí títí mo ní sọ ṣerú eléyìí nísìnyí bí ṣe wàhálà yìí bó bá jáde gan sí yóò tọ́jú ìyá yìí báyìí pé ẹni tí ò fi bẹ̀rù ọlọ́run kọ́ ma ó sunwó ná gbogbo bí orí tọ́ dé kódà o tún tọ́ lẹ́yìn yunifásitì ọmọ yẹn ò fún ọ tí ò bá ti ní bẹ̀rù ọlọ́run Islam ó jẹ́ ká mọ ipò táwọn òbí wa wà. bó bá lọ fẹ́ sin lọ́n gan tó o bá níbò ní tàwọn òbí ẹ ṣe jẹ́ nípa ẹ̀tọ́ tọ́lọ̀ ní kò fún wọn ó jìyà o anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi gun orí mímbàrí níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam anabi wa ni amin amin amin gbàtó di wọn á béèrè kílódé anabi fi sọ bẹ́ẹ̀ nínú ẹ̀ anabi ni kọ́lọ̀ ń kó fi jibril wá bá mi ó ní kọ́lọ̀ ń kó fi mú ẹni náà gbolẹ̀ kọ́lọ́hún ó dojú ti ẹnikẹ́ni tó bá òbí ẹ̀ méjèèjì àbọ̀kanu wọn tó bá láyé tí ò sì tara wọn di ọmọ àlìjánná kọ́lọ́hún ó dojú ti ẹnìyẹn kó fi mú ẹ̀ Jibril ló sọ bí Ànábì ni mo ṣe àmín so yẹn túmọ̀ pé opportunity ńlá ni fún yàn kéèyàn kó bí èèyàn méjèèjì wà àbọ̀kan nínú wọn àǹfààní ńlá ni fún yàn láti fi ṣiṣẹ́ àlìjánná abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí wọ́n má ṣe àkùn lọ́wọ́ mọ̀jà kọsẹ̀ látara àwọn tí wọ́n bí wa o gbogbo àwọn tó ti bọ́ sálkì àmọ́ náà àwọn tó bí ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kẹ́ wọn nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nínú ilé ìwọ ọmọ ó tiẹ̀ wọ́pọ̀ lọ́dọ̀ obìnrin àwọn ọmọ obìnrin ẹnu yóò ní ká wọn mọ́ pé ẹjọ ẹjọ mami ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìyá rẹ nígbà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìyá nìyẹn o ìyá nìyẹn èmi ni mo sá bí ọ yonis ìtàn nìyẹn yòòsó ló pàtàn àsìkò ìyá ni ń bá yọ bí ìyá bá sì lóun ọ̀nà tọ́ba ara yàmú ìyá ó jẹ yẹn níṣu ìwọ tó ọ̀nà ìyá rẹ ọmọ tiẹ̀ náà nà kì í ṣe pé ọkàn nà ọkàn rí pé ah, ǹjẹ́ tó bá ti nà ọ́ ìwọ náà wà rántí pé ah, ìwọ náà nà bẹ́ẹ̀ tó kàn jẹ́ pé etí méjì nìwọ gbá mẹ́fà ni ọmọ yẹn gbá ah, wàsíádà náà ni. tó ti yé ọlọ́run kó sì wá lẹ́ni tí ó bẹ̀rù ọlọ́run bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú bí ó ní wípé tí kéèyàn ó máa bẹ lọ́hùn níbi fìtínà obìnrin Islam jẹ́ kó yé wa wípé ma ubarri'u nafsi inna nafsa la ammaratun bisu ìwà àgbèrè ìwà zina ìwà panṣágà kò sí ẹ̀dá ọlọ́run kan tí kò lè kó síbẹ̀ ọba àjẹ́ àfáà jù bẹ́ẹ̀ lọ ọba àjẹ́ kínní kò sí ẹ̀dá ọlọ́run tí ò lè fọ́ọ̀lù síbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé Islam Islam ti fi bàríà sáàárín rẹ àti nǹkan yẹn má ṣe léyìí o má ṣe léyìí o má débi o má débi o tó o bá ti débẹ̀ o bọ̀ nbẹ̀ ṣùgbọ́n tó o bá sọ pé mo trust ara mi tó o bá ti rìn létí bèbè rẹ̀ o súnmọ́ kó o kó sínú fìtínà yẹn o pera rẹ ní alàgbàjọ ọ̀ ń lọ ń wẹ obìnrin olóbìnrin lódò wọ́n wá ní o lóyún abóyè ni òṣèré fún un lóyún kò rọrùn nígbà obìnrin tó yọ̀ dì sí i. tó ń san kẹ̀kẹ́ lẹ́yìn <laughs> yóò fún lóyún kò sí ìyẹn ò ń ṣe ìtara ẹni jẹ ló ń jẹ bẹ́ẹ̀ ìtara ẹni jẹ àbí àfa tó ń ṣe gbẹrẹ síyàwó yàwó dì ó ṣe zina ṣùgbọ́n nínú Islam ó tiẹ̀ gbúdọ̀ rìn létí bèbè ẹ̀ ọ̀rọ̀ gan owó ojú ẹ̀ Islam ó jẹ́ ká mọ̀ wípé ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ara wọn wọn ò gbúdọ̀ wà ní seclusion wọn ò gbúdọ̀ jọjọ wà ní kọ́lọ́fín tí ẹnì kẹta ò sí ń bẹ̀ wọn ò gbúdọ̀ jọ wà ń bẹ̀ ẹlẹ́yìn òun ṣe lẹ́sìn fún àbíkẹ́rì mi ọ̀gá ẹ̀gẹ́ nìkan òun ti ẹnìkan wọn ló good ọmọ fúta ni òun fẹ́ kọ́ àmọ́ káwọn ọmọ òun ní mass ó tilẹ̀kùn mọ́ wọn nu yàrá òun lọ kò sí yẹn ní Islam ẹ̀gá ó trust kò sí trust kankan bẹ́ẹ̀ kò sí trust kankan bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé Islam ó ti kọdí nǹkan yẹn òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ìmúra àwọn obìnrin nínú Islam for protection àti láti serve gẹ́gẹ́ bí barrier láàrin wa àtẹ̀sù ìjọba ẹni tó rí lọ mọ bó ṣe fáyìn sí nígbà ọba kúkú rí èṣù ò lè gbé gbogbo gbèsè ọlẹ́mì ṣùgbọ́n ọmọbìnrin ọ̀tọ̀ ló ṣe mú bí kínní ọ̀tọ̀ ló tọ́ sẹ́nu. No ọ̀tọ̀ ló so ṣe orí ọ̀tọ̀ ló ṣe irun ojú bíi ti bèbí ló so irun ojú mọ́jú ọ̀tọ̀ ló ṣe gbogbo ẹsẹ̀ ọ̀tọ̀ ní bàtà aṣọ tó wọ̀ náà tó transparent gbogbo aṣọ ti ya tear jeans subhanallah hadi fitna fitna ni ṣètọ́n ló ń lo àwọn èèyàn ṣètọ́n gbàjọba nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà èèyàn jáde nínú ilé ọwọ́ awọ aṣọ kò balẹ̀ ọkùnrin gan ọwọ́sọ kó sí ara sílẹ̀ ọkùnrin gan obìnrin lè wọ franchise brazil nìkan ó lè travel láti bí lọ Àbújá ẹran kìláàb ajá èyí ó tiẹ̀ ní tìjú kí ló wá ń wẹ̀ ní bathroom sí kọ̀yọ́kọ̀ wẹ̀ ló ti ọmọ wẹ̀ torí pé n tó pamọ́ náà sígbà tó tún jáde lọ gbòòrò náà gbòòrò náà ló tún sí sílẹ̀. wàá bo bo aṣọ lára nígbà tí yàn bá bo ewé lára ẹ̀kọ́ ẹlòmíín sì ń bẹ àgbàdo sunsun náà ní tẹ́lẹ̀ ọlọ́mọ sọmọ alágbàdo sunsun má sì ṣe ń pọ́n gila torí pọ́n gila òun bo orí ṣùgbọ́n kò bo ìyókù ẹ̀rì kan máa fi pọ́ngilá wọn kò borí ẹsẹ̀ rẹ̀ ní èyí tó kò boyún àwọn ìjà àbùṣe tọ́ọ̀nù kan nìyẹn wọ́n fi lẹ́gìsì pàdé abẹ́ẹ̀rí ìjà àbùṣe ó débì lẹ́gìsì ní gbogbo ẹ̀ náà ìranù náà ni ṣòtìyé ṣùgbọ́n ẹyin òun ní islam ní kẹ̀ẹ́jẹ́ ẹ rí pé ẹyin àkọ́kọ́ tó bá mú ẹyin lọ́wọ́ tó bá rẹ ẹyin sísè tó bá kọ́kọ́ fọ́ èpo ẹyin ẹ̀yẹn tó bá fi lè dọ̀tí ọwọ́ ẹ lọ́dọ̀tí ẹ funfunnu ẹyin o tó bá fọ tó bá lè dọ̀tí ọwọ́ ẹ lọ́dọ̀tí ẹ ó kọ́kọ́ ṣí èpo èpo yẹn protect ẹyin o ọkàn rẹ̀ wà balẹ̀ wípé ẹyin yìí èmi ni mo kọ́kọ́ rí láti jọ́ tọ́lọ́run ti dá ẹ̀yin ò ìdùnnú kan níjọba ìjọba dàárọ̀ ọ̀la lọ rẹ yín kó o lè máa tí mò ń sọ kó o wá sí tọ́ba ti wá fọ̀ tọ́ba ti bú èpò ẹ̀ inú rẹ̀ ọkọ̀ nígbà ah, láti jọ́ tọ́lọ́run ti dá ẹ̀yin yìí èmi lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí i àbí ọlọ́rẹ̀ yín lé ẹlẹ́yin tí wọ́n ti bò yàtọ̀ sáwọn tí wọ́n máa ta ráìsì wọn o ẹ̀yin ò kọ́ là ń sọ o tí wọ́n ti bò o ṣùgbọ́n ọlọ́ra pẹ̀lú èèpo rẹ̀ rírà pẹ̀lú èèpo ó tún lálàyé òun náà ní ṣíṣe nìka nìka ó ń ṣẹ̀rẹ̀ yìí ó bò pẹ̀lú èèpo èèpo yẹn tó bá tún wá tó bá bó èèpo tán funfun ló tún rí n ti ń jẹ́ ẹyin gangan o ni yẹ́lò yẹn ẹ wo ibi tó wà ó wà covered bọ́lá ń ṣe ròyìn àwọn obìnrin rẹ̀ nínú alukur'an yẹn bírò ẹ léèrè sẹ́yìn nìwọ àbágbàdo títa ẹ wo ibi tí wọ́n ti bó ihá lára rẹ̀ látòkó náà ti bó ihá rẹ̀ ka kó dé sásá kó lọ ọjà oko. kó tó ẹsẹ̀ wàá dọ́wọ́ ìyá tí ń tàgbàdo òun náà tún wá ta sórí iná ẹlòmíì ó tún wá fọwọ́ gbé gbé gbé gbé ah so ó ṣe á le báyìí ọjẹ́ wò ó fi bẹ́ẹ̀ wọ́n ti yín jẹ yín jẹ yín jẹ kó tó wá di pé ńgbà tó wá dọ́wọ́ alẹ́ wọ́n wá ní ọ̀ya ẹ wá mú mẹ́fà ẹ mú twenty naira ẹ wà ní ah kíní ni mà chief ọba kò lọlé ńgbà ọba kò délé wọ́n ti yín jẹ dé <laughs> wọ́n ti réjẹ réjẹ létí títí <laughs> ọlọ́run sànù analogy ni and similitude bó ṣe rí náà nìyẹn ó jọ bí àwàdà ni wàláì kì í ṣàwàdà pọ́ngilá ń bẹ àgbàdo títa ń bẹ ṣùgbọ́n ẹ̀yin ọlọ́run ní ka anna una baydun maknun bọ́lá ń ṣe sọ ní Qur'an ni obìnrin oníṣekúṣe yìí ọlọ́run ó fìtínà jùrẹ́ẹ̀jì ó sì fìtínà ẹ̀ ntọ́ fẹ́ ṣe kò rí ṣe ọ̀rẹ́ tún lo jàǹbá mi ẹni tí ò rí rí tí ò bá ṣe nǹkan ọlọ́pàá pò ló fọ́n lóyún sẹ́yìn pò náà ń ṣẹlẹ̀ ní sí ẹlẹ́bí wọn ni pé ah wọ́n náà ni ọ̀nà wo lẹ́jọ́ parí pé ah ẹ lọ wo orí Facebook ṣèbí friend rẹ náà ni ẹ kò ju orí Facebook ah ẹ friend ibi friend náà ti máa bẹ̀rẹ̀ subhanallah so wàtakùl dúnìyà wọ́tẹ́kù So, fitna ọjọ́ gaale iṣẹ́ kan wà very very careful nípa fitna obìnrin ọjọ́ gaale ẹ̀kọ́ ṣọ́ra níbi fitna àwọn students rẹ̀ female students our institutions lecturer ni ọ wà very very careful governor ni ọ president ẹlòmíì bẹ ipa ṣe obìnrin ló fi náà fi pàdánù ẹlòmíì ẹrù pé nulẹ̀ lọ́wọ́ ó ti jáde hòtẹ́ẹ̀lì lọ sùn ibi tó sùn àwọn ẹni tó lọ sùn tí náà ló pe àwọn tí ó pa ní wọn kà wọn bẹ wọ́tàkùn dúnìyà wọ́tàkùn nẹ̀sà sùwárí mújáde ń bè wípé àwọn tí wọ́n ti jẹ́ ẹni òfò wọn ò kùnlá kán ba nǹkan tó dáa o wọ́n ní kó jẹ́ kí òfin ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run kó máa darí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti máa ló sì di ìṣe nígbà ọ lọ sí ilé ìjọsìn tó jókòó wá gbogbo pátá rẹ ní wò náà bá sọ kátàkátà ọ̀tọ̀ ní tọ́bẹ̀ wí kò bá máa ti ń wí mọ́ so ìwọ ló sì di ìṣe temptation nìyẹn so ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run ìdí nìyẹn tí Islam fi fẹ́ àwọn èèyàn sì máa tara àwọn ẹ̀jẹ̀ ni ẹ̀ wáyà tó fi rí bẹ́ẹ̀ ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir sọ́lọ́n tó dá wa sí ò mọ̀ wá ni ó mọ̀ wá bẹ́ẹ̀ bá sì lẹ́ẹ̀ ní tẹ̀lé òfin ọlọ́ ní tí ń ṣẹlẹ̀ yẹn náà ni ó so kọ́lọ́n kí ó ṣàánú wa nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú jáde ń bẹ̀ mi ò rò pàgọ́ yìí ṣiṣẹ́ náà nínú ẹ̀kọ́ tí a rí mú jáde ń bẹ̀ nítorí àsìkò òun náà ni wípé ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé béèyàn bá jẹ́ ni ọlọ́run ọlọ́run tó bá mí kò ní fiílẹ̀ kò ní dójútì kan àbí méjì látara kankan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ò ní fi ẹni tí ẹ̀ ọlọ́run tẹ́sì jùlọ ìjù wò látara àṣemáṣe tó ṣeun ọlọ́run fẹ́ fi tún ṣe ìgbà míì máa ń bẹ èèyàn lè máa ṣe tọ́lọ́run kíyà kíyà kan ó jẹyàn nítorí ó ti ronú ni bóyá ah, bóyá ṣe kan ni mo ṣe tọ́lọ́run fẹ́ tún mi ṣe kéèyàn ó tètè rò lọ síbẹ̀ ó sì lè jẹ́ bẹ́ẹ̀ náà jùlọ ìjìgì ṣe pọ́lọ́run fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀hún ọlọ́run fẹ́ bá yanjú rẹ̀ látàyé ń bì kó má di ọ̀ràn sí lọ́rùn tó bá dọ̀bí torí pé ní ọlọ́run ọlọ́run fi pé òun fẹ́ràn rẹ̀ ó fi hàn ó wá fún ní so bóyá tíṣẹ̀lẹ̀ yẹn gan ò bá ṣẹlẹ̀ ó súnmọ́ káwọn èèyàn mọ̀ mọ́ pípẹ́ ní ọlọ́run ní fi hàn wọ́n pé ẹni ọlọ́run ọ̀rọ̀ nkíní yẹn so wọn ni ẹ rí wípé ọlọ́run wá ní kí ó fi pọ́n ní mọ̀ọ́jísà àwọn ànábì ọlọ́run ni wọ́n ní mọ́jísà àwọn tí wọ́n yé sá ànábì ọlọ́run kàrọ́mà ò ní tiwọn eléyìí lọ́lọ́run ọba ṣe fún Jurayj bákan náà Jurayj ó jẹ́ ó ń sọ fún wa ń bí ọlá tó ń bẹ fún kéèyàn ó jẹ́ alásàjẹ́ kéèyàn ó má jẹ́ wọ̀bìà tí wọ́n wó ilé rẹ̀ tí wọ́n bẹ̀ pé ọ̀dà àwọn kọ́ mi fún àwọn ò fi gold gold làwọn ò fi kọ́ onílà ń tẹ́ ẹ wó ọ̀nà nìkan ẹ̀kọ́ ẹ̀wọ̀n kan tẹ́pẹ́ lómi exploit ní ẹgbẹ́ a ilé ọba àjọjọ àlọ́bùsì láàárọ̀ òun nídìí torí wípé wọ́n fẹ́ máa sẹ́lẹ̀sán nìyẹn pé ọ̀dọ̀ ọlọ́run lòun ti ń wẹ̀sán ìyẹ̀pẹ̀ tóun fi mọ́ náà nìkan ẹbí òun fi mọ́ padà ìyẹn ń túmọ̀ ọlá tó ń bẹ fún alùwárà kéèyàn ọlá ṣàjẹ́ bákan náà kárẹ́ nìkan kó gun èyí tó dáa jù nú ọkọ̀ kó oró dédé kó kù dédé àbúrò yorùbá sí máa ń sọ ìyẹn ò túmọ̀ pé ní ọlọ́run ni o ìyẹn ò túmọ̀ pé ní ọlọ́run àfa wa dé láwa ni wa tóbi agbádá tóbi ìyẹn ò túmọ̀ pé ní ọlọ́run ìyẹn ò túmọ̀ pé kì í ṣe ní ọlọ́run so akámọ̀mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà láti máa conclude pé ní ọlọ́run lẹ́nìkan inna akramakum indallahi atqakum ayé tá a wà ń sìn mi àpè ẹnìkan ju ẹnìkan lọ materialism ni bó o bá ṣe acquire worldly achievements bó o bá ṣe ní ló fi jẹ́ ní pàtàkì láwùjọ o ti kọ́lé o ti ń lo ọkọ̀ àwọn èèyàn ọ̀gbọ̀n apọ́nlé ẹlòmíín bẹ àtijọ́ tí ń tún gun ọ̀kadà rẹ̀ kọjá ẹ̀wọ̀n èèyàn ò ní kì í gbẹ́rẹ́jọ́ kan ọba lọ ọmọ jìbù ọba gbé kọjá ẹlòmíín tí ò kí tẹ́lẹ̀ ẹ̀mí ni mò ń kí yìn ok yóò kí general. a fi ń mọ ta lẹni pàtàkì bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn tó wà ní house ní Edo State tí wọ́n fọ́ra wọn ṣẹlẹ̀ nu tí wọ́n ń lura wọn lága lórí sáwọn yẹn gbọ́n ẹran ẹran animals baálé ilé tí wọ́n ti bímọ ẹlòmíì ọmọ ẹ ti wà yunifásitì náà wọ́n ń sáré jànàjànà bí ẹran wọ́n gbára wọn ṣe wọ́n lù sáwọn legislators nìyẹn àwọn ẹranko sáwọn yẹn náà máa gbé mọ́tò lọ tẹ́lẹ̀ mọ́ pọ́n wọlé bàbá ń bàbá tí ń gun kẹ̀kẹ́ rẹ̀ gan ó gbádùn ó wúlò ju àwọn yẹn lọ bàbá mi ń bẹ tí nǹkan bá dàrú nínú fámìlì tó bá kó dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yóò yanjú àbúrò ni yóò fi ọgbọ́n òye ìbẹ̀rù ọlọ́run yóò fi yanjú ẹ̀ kò sí gun mọ́tò kọ̀kọ́ lé gan àwọn tẹ̀ kó sí èwo náà ṣe tó yanjú tó ń gbára wọn kúkú lẹ́nu yìí tó ẹ jẹ́ ká ronú bó lèèyàn ṣe mọ ta lèèyàn dáadáa kì í ṣe bó ó ṣe pọ̀ tó ẹlòmíín ní gbogbo tó ní ẹnìkan ò ṣàǹfààní kankan látàrẹ̀ rí wọn làwọn fi máa ń sọ pé èèyàn bá lówó kó máa rìn pé tó bá ti sọ̀rọ̀ owó ń jábọ́ lẹ́nu ẹ̀ kò sí ní tó kà wá pẹ̀lú yẹn ìwọ̀nba èyí tó ní báyé bá ṣe ṣàǹfààní lára ẹ̀ báwọn èèyàn bá ṣe ráǹfààní rẹ̀ sí ìyẹn ló túmọ̀ pé ó ní ṣùgbọ́n o wá ní oríṣiríṣi ọkọ̀ ló ń gùn oríṣiríṣi ilé lọ kọ́ oríṣiríṣi yóò nítumọ̀ kankan ìranù níjọ́ tó bá kú kó máa kó gbẹ lọ ojú tì ọ́ níjọ́ tó bá ti kú gbogbo ọkọ̀ yẹn ká kó sínú ọkọ̀ gbogbo léhùn ká kó sínú sàárè kó máa kó lọ nítorí ní bó bá ṣe fi wúlò sí òun náà la fi mọ̀ síyàn gidi la fi mọ̀ síyàn pàtàkì ojú tì ọ́ níjọ́ tó bá kú ẹnìkan kú ọlọ́run bá kó bá foríṣìí a lọ sin ọmọ ìyá wa náà àwa wo ẹ̀gbẹ́ rẹ̀ wọn ń da ìdọ̀tí sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ mo nìkan sìn ẹ má dalẹ̀ síwájú ta mi ọ̀ ń bẹ láyé ni orí rẹ gan wọ́n dà sí bàbá kú níbo míì táwọn mi o ọmọ lọ tẹ́ ẹ sórí sàárè ń bẹ̀ ibẹ̀ ni ó bó o sì ń lọ bá bá tẹ ọ mọ́lẹ̀ ó bínú bá bá fọwọ́ kan ká tó dún pẹ́ẹ́pẹ́ tánìyẹ tánìyẹ ọmọ bínú orí ẹ <laughs> ó ti máa jẹ pàtàkà ńgbọ́ bá tún yá títí tí bá tún fẹ́ gbabẹ̀ kọjá wọ́n fàdánù gbogbo fàdánù yí gbogbo egun wọ́n pààkì kì í ṣe ní tó o ní ní tó o ṣe o ní ìwọ kì í ṣe ní tó o kójọ láyé yẹn a rí i nínú ọ̀rọ̀ yìí wípé ẹni tó dé tó ṣe kinní tí yà ń sọ pé ẹlọ́njọ́ mọ̀ wọ́n dàbí lé ẹlọ́njọ́ làbí máa ń sọ pé ẹlọ́mi ké ọmọ òun kó da president sáwọn olè yìí ó yẹ kó specify irú president wo lọ fẹ́ kọ́ mọ̀ ó yà kọ́ mọ́ di sẹ́nitọ̀ sáwọn ọ̀dọ́ kówó nàìjíríà jẹ́ lónìí kọ́ mọ́ lè ó dàbẹ́ kọ́ mọ́ òun ó dọ̀gọ́ ọlọ́pàá sáwọn olè lónìí kọ́ mọ́ lè ó dàbí tiwọn ló jẹ́ kí tó bá fẹ́ sàdúrà náà ronú dáadáa àwọn wo lọ fẹ́ kọ́ ó dàbí tiwọn àwọn wo ṣùgbọ́n ayé ò sì fojú tọ́lọ́hún wo nǹkan mọ́ ẹ̀rọ mi ò ní ẹ́ kí ni kàn bọ́ màá náà bá débẹ̀ kó náà kó jẹ́ ẹ̀ ó gbogbo wa ni bàmà wọn náà bá di president lónìí bí òkòwò jẹ òun ó ṣépè fún kó náà máa kówó jẹ kó náà kó ìjọba jẹ kó náà ṣègbà kó bà ẹ jẹ ìgbà wo láyé fẹ́ dà bí wọ́n bá lóun máa bàjẹ́ eléyìí náà lóun ó bàjẹ́ eléyìí náà ìgbà wo ló fẹ́ dà bẹ́ẹ̀ bá sì ń ba nǹkan jẹ́ bàjẹ́ bàjẹ́ tẹ̀ tún ṣe kò ní dáa náà yóò máa bàjẹ́ lọ ni tọ́ba tó stage kan tọ́ba wá dé peak ẹ̀ ní rí ní tẹ́ fẹ́ bàjẹ́ gan mọ́ kò ní sí kankan ẹ wà máa para yín ohun tí ìṣẹ̀lẹ̀ ń sí nìyẹn wọ́n ká orí èèyàn kan mẹ́nìkan lọ́wọ́ wọ́n ká imú èèyàn mẹ́nìkan lọ́wọ́ àtàǹpàkò aláboyún wọ́n ká mẹ́nìkan lápò wọ́n kíní kan igbá àyà abuké wọ́n ká mọ́ kíní kan irun orí ààfin wọ́n bá lápò gbogbo jákujàku nígbà bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ọlọ́run kó ṣàánú wa ìbẹ̀rù ọlọ́run lèèyàn fi ń lo ilé ayé nílé ayé máa fi ń já sí ìrọ̀rùn so adékòye wa ń bèè wípé àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ mẹ́ta ni wọ́n Isa ibn Maryam sọ́hìbù Jurayj àti ọmọ tí mo wọ́n mú ní ìgbà ìyá rẹ̀ níparí nítorí àsìkò anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi máa láyé ọ̀rọ̀ ṣe púpọ̀ tí ó fi yéèyàn anabi bá ń sọ anabi yóò tún demonstrate yóò tún yóò tún fọwọ́ ṣe kó lè yéèyàn nítorí wípé kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nínú ẹ̀kọ́ akọ́ ẹ̀kọ́ kan nípa mass communication. ìwọ tó ń bá yẹn sọ̀rọ̀ ẹ̀rẹ̀ lómi ti bá ń sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ báyìí yóò máa tún yóò máa ṣe báyìí pé kí ni ipa nkan yẹn lérí àwọn tó ń gbọ́rọ̀ rẹ̀ àtẹ̀ntì ń sọ̀rọ̀ kó mọ̀ sọ́wọ́ àtàrà ẹ̀yin èèyàn mi mo rọ̀ yín ọlọ́run ẹ jẹ́ ká <laughs> àwọn èèyàn ò máa sùn ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ní tí mò ń ṣàlàyé fún yín àwọn kókó mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ṣẹ́rí tí ń odi lòun sori bó ṣe ń ṣe yẹn ní tóun sign language ní tóun fi ń get ní tóun sọ nìyẹn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi perfect gbogbo nǹkan yẹn so àfọwọ́ abu rẹ́ra ọ̀gẹ̀ ọ̀làní ọ̀làní olóhùn tó ń rántí bá anabi ṣe sọ̀rọ̀ anabi tó fọwọ́ dọ́ anabi tó ń ṣe báyìí sallallahu alayhi wa sallam ẹni tó bá jó di ń bẹ̀ yóò anabi communicate mass communication so sallallahu alayhi wa sallam. وآله وسلم اللهم صل عليه وعلى آله وأصحابه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته